àgbàlá ẹni mi gbogbo ìta ìpadà ń sọ yà wá wí ni o àwa ọlọ́pọlọ láwa lórí kìíní o ẹjọ àwa tá lọ́pọlọ tá à ń gbé ọ̀rọ̀ yìí o bẹ́ẹ̀ ṣe ń sọ síta à ń bá yín twist ẹ o bẹ́ẹ̀ ṣe ń sọ síta à ń bá ẹ bá sọ ẹyọ kan àti mọyì ọ̀nà tẹ́yọ kan yẹn kú sí o. bẹ́ẹ̀ni. ẹ ẹ ẹ ẹ ẹ fi mú ìdí ìpawó ẹ̀yin hmm. fẹ́ jèrè ọkàn ìkẹ́ tó sọ pé bó síta pẹ́ ń wá mú ìdí hmm. ẹ ṣe kọ́kọ́ gbàgbà lálọ́kẹ́ lọ ṣàtúnṣe lọ́dọ̀ àgbàlá. bẹ́ẹ̀ ni ẹ ṣe màmí. ẹ ṣe kẹ́tẹ̀ tó jáde rárá pọ̀ ń wá mú ìdí we will first of us to go to àgbàlá as a good friend. bẹ́ẹ̀ ni. àgbàlá kí ló ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ lọ bá àgbàlá sọ̀rọ̀ àgbàlá lè kéré náà ọlọ́run dẹ̀ ti gbé nǹkan àgbàlẹ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ni. i'm a celestial to the core ọmọ tí mo gbé fúnra mi mà tí mo gbé ní kókó tó jẹ́ mi ni mo gbé tí mo fẹ̀yìn mi pọ́n ó ti di olùṣọ́ àgùntàn ọlọ́run tún máa ṣe láti ìlú èkìtì ni mo ti pọ́n tó tún máa dolùṣọ́ àgùntàn àdúgbò bíi tí mò ń gbé ní Kòròdú ló tún ti wá tẹ́ pẹpẹ tó wá gbé ìkọ̀kalẹ̀ tó bá dáàrin olùṣọ́ àgùntàn máa máa sọ pé mọ́mí mi ni wọ́n o àwọn ló gbé mi o àwọn ló pọ̀ mí o ṣùgbọ́n mò ń fi ọ̀wọ́ olùṣọ́ àgùntàn wọ́. bẹ́ẹ̀ni. tí n bá rí màmú kúnlẹ̀ ẹ dìde a ní kẹ́ dìde mọ́mí ìfẹ́ tí n bá kí n bá lọ sí ṣọ́ọ̀ṣì tá wà nínú ilé ní family house á pè mí ní mọ́mí á pè mí láǹtí òun ọlọ́run ti gbé síbi àgbẹ̀ ìgbàlá ọ́ àmì òróró ti wà lórí ẹ̀ gbogbo sunkún kiri wọ́n sunkún kiri ẹ̀ ìdí ìfọ́tì àgbàlá thirty and so forty two ó ṣe nǹkan kan. and so what kò mọ̀ pàgbàlá ká tí ń gbàgbà tágbàlá mú nu gọ́tà kò ṣe hmm. sọ pé òun jùlọ wẹ ṣe rí ọ̀rọ̀ Muyideen náà ṣe rí nǹkan tí ò ṣe jọ mí lójú ni pé Muyideen ti sọ lọ́jọ́ tágbàlá mú ni mo lè tà yín hmm. ọ̀rọ̀ yẹn ló pàpà ló ṣẹ̀ṣẹ̀ wá ń ṣẹlẹ̀ ń sìn ìyá òṣì ìyá àyà tó bímọ òṣì náà tí ò lọ́pọlọ tí Muyideen ti tú láṣọ à Muyideen sì tú díẹ̀ ni o màámi wíìdì ṣì máa jà sí òkò pátápátá ṣèbórí ìkànnì ni gbogbo wa jọ wà hmm. àwọn àfáà yẹn tún máa padà wá fún wa lábọ̀ nígbà tí wíìdì bá ti jù sí ah, gbogbo wọn lójú kọ̀ọ̀kan ó máa ṣe. ó máa ti igi sí wọn lójú ní kọ̀ọ̀kan ṣe bó ti ṣe àmọ́ bó ti ń bójú wọn jẹ́ díẹ̀díẹ̀. ó ní ṣebí wájú àwọn àfa ló ti ń rojọ́ ó ní òun ò bá Mr. Kẹ́hìndé sọ anything wọ́n mímíkì òun ni òun ò bẹ́ ní sọ̀rọ̀ òun àti Mr. Kẹ́hìndé ò sọ̀rọ̀ ó tún sọ ọ́ ní Mr. Kẹ́hìndé ò ní nọ́mbà òun ò ní nọ́mbà ìgbà tí ìgbà tí bàbá Kọ́lá Olóòtú máa bọ́ síta pé òkè wọ́n mímíkì ohun ẹ̀ dání sẹ́ńtọ́sẹ̀ǹdì account number fún five million òun méjì mímíkì ohun ẹ̀ ó fẹ́ fẹ́ gbígbé pawó nígbà tán náà wọ́n ẹni yẹn ń sì tán fẹ́ track ẹni yẹn ṣé wọ́n padà bọ́ ta. bẹ́ẹ̀ni ṣùgbọ́n lóun lòún sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ó lóun lòún sọ̀rọ̀ òun ló sọ pé tóun bá máa ṣiṣẹ́ òun wọn máa gba five million five million ló máa tóun tajà ṣèbáwọn náà dúró níbi òpẹ́mì mi kì ẹ̀ ni ṣèbó ti bo jẹ́ ẹ wo ẹ má ṣiṣẹ́ yín lọ ẹ fi bọ́dá adé lẹ́yìn tiẹ̀ everybody adé ńlẹ̀ ìgbà tó ti róúnjẹ jẹ látara Muyideen wọ́n ti gbà mọ́ lọ́wọ́ ó ṣe ń ṣe ń jẹ ọ̀rọ̀ àbí kọ́ mu lọ tó bá di àgbàlá tó èmi fúnra máa pe àgbàlá máa sọ fún wọn sí tí bọ̀dá adé bá di àgbàlá bìkọ́sà àgbọ́ lẹ́nu ẹ̀ láti dé wá pé kan òun fẹ́ mú mú ìdí lọ ságbàlá ni ṣé bọ́lá fẹ́ chẹ́ǹjì láì mú ìdí ló sọ <laughs> òun ò dẹ̀ tẹnu mọ́ ní gbogbo gbà òun ò fi mú ìdí ìpawó o òun ò fi mú ìdí ìtọrọ owó tóun bá rí o bóun ṣe ń jáde lọ àwọn wèrè wá túbọ̀ sídìí kábúkábú ẹ ti ẹ lọ mi sí aláwọn fẹ́ ṣí mọ́tò bí mo ṣe ń lọ yìí mú ìdí ni mò ń wá lọ mi fi mú ìdí ìpawó o hmm. ẹ kú kí náà wá padà sí nígbà tẹ́lómi ti rí mú ìdí kan mu lọ ságbàlá kó bá wọn lọ gbé lọ kó lọ bá wọn àfà kan gbé lọ ságbàlá. ẹjọ màmí wọn tún sunkún wọn fẹ́ talé ah. wọn ya wèrè <laughs> kò tó ìfẹ́ tí bàbá tó ń sọ wípé ẹ ilé yẹn kírísítẹ́nì ò lè rà á muslim náà lè rà á àwa kírísítẹ́nì mà lọ́pọ̀ aláwa tá à ń bá wọn bẹ́tò ìlọ̀sẹ̀ ọpọlọ wa ò kú o so that tágbàlá bá ní pé òkè òkan talé kan kówó fún Muyideen àwọn alẹ́ ìgbẹ̀yìn wàá rà á. wọ́n fẹ́ máa fi gbógun ti àgbàlá. Eh, wọ́n náà fẹ́ wọ́n máa fi ṣe eh, mosque. Eh, ó ní mosque náà lè fi bẹ̀ yẹn ṣe ó sọ̀nà ọ̀hún hmm. a dẹ̀ ti bá wọn mọ ibi tán lọ nìyẹn àwa náà ti fọkàn bá wọn lọ àti mọ ibi tán lọ hmm. ó ní mosque náà lè fi bẹ̀ yẹn ṣe bó ṣe wà yẹn kán máa kówó bọ̀ kán ra wọ́n ṣí èrè ṣọ́gbàgbé pé mú ìdí ìtìtọ́wọ́ bọ̀wé kọ́ọ̀tù ó hmm. bímọ fún kò bímọ fún ó ti tọ́ ṣẹ́rí nǹkan tínú mi fi kù ni wípé ìyàwó tó fẹ́ àgbàlá ọmọ ẹni pin about the lady. bẹ́ẹ̀ni. àgbàlá òun fúnra rẹ̀ tó lẹ́ni tágbàlá fẹ́ kó òun fẹ́ nílùú òyìnbó ló wà pẹ́ nìyẹn ti ń pè fún òun ní interest. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n òun lòun lélẹ̀ ìtọ́ òun wá ó ní dádì dẹ̀ béèrè lọ́wọ́ òun pé ẹ ṣé wọ́n fẹ́ fẹ́ ni tó ẹni tó wá ń pè ẹ̀ ń kọ́ because àwọn ọpọlọ wọn kú tán sọ pé àgbàlá eré wẹ́ẹ̀dì fún àgbàlá fẹ́yàwó fún wọn ṣe èrè gan o wọ́n di etí wọ́n di ojú fọ́ wọn gbọ́ pé mú ìdí fúnra rẹ̀ sọ pé òun lòún rí tóun mú wá. bàbá oníbàbá ọmọ bí wọ́n ti pàdé o. àgbàlá kọ́ ló mú ìyàwó wá fún o ẹni tó pe àgbàlá pọ̀ fẹ́fẹ́ mú ìdí wà ń lo òyìnbó o tóun àti mú ìdí ti jọ ń sọ̀rọ̀ o. ẹ̀wà ni ẹ̀wà ni ẹ̀wà ni wọ́n ṣe arẹ́njí wẹ́ẹ̀dì kọ́kọ́ ṣe tiẹ̀ wọ́n ṣe arẹ́njí wẹ́ẹ̀dì tó ẹ wo wọ́n gba nọ́ọ̀tì kò sẹ́ni èmi tí mò ń sọ̀rọ̀ mo ní nínú owó ilé yẹn a máa kóra wa jọ kán ní. kọ́kọ́ jó láti ìdádi mátìrì ní adé is just making any me, wá ó ká wọn lára ọlọ́ọ̀ bá gbọ́ dàdí mátìrì ó ká wọn lára pé wọ́n ò rí bọ̀bọ̀ yẹn gbé èmi dẹ̀ ra fún yín ní. Eh, ìwọ̀nba ayékìlì àbí kí náà ń pè pé ẹ fowó sí tẹ́ ẹ bá fowó sí ẹ máa rí gbé ẹ máa rí which is true ọlọ́wọ́n bá ń gbọ́ ṣáwọn tó fowó sí kánná rí yẹn nǹkan tó yẹ kẹ́ ṣe gangan ni ẹ ebi ń pààyàn ẹ ń wàásù fún kò ní gbọ́ ògbẹ́ngbẹ́mí ẹ wá sọ fún mi pé omi omi ọlọ́run máa sọ̀ kalẹ̀ ó yá la inú ẹ báyìí omi ọ̀fun dẹ̀ ń gbẹmí gidi kò sọ̀rọ̀ tẹ́ lè sọ mí ní gbọ́ ẹ kọ́kọ́ fún mi ní omi kọ́kọ́kọ́ rẹ ògbé ọkàn mi ná màá wá lì sèsìn ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ yẹn fún mi lọ tẹ́ ẹ ti fún mi lómi yẹn mo lè tẹ̀lé yín torí màá mọ̀ pé ẹ ní àánú mi lójú ẹ ẹ ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe lọ ẹ má yẹ ká tẹnu bá mú ọ̀rọ̀ pásítọ̀ wá pásítọ̀ àwọn pásítọ̀ tó máa ń forúkọ èèyàn sínú pósí tẹ́ máa forúkọ ẹ̀ máa sín gbẹ́rẹ́ lórí ẹ̀ máa de tíra bí ah, i don see o i don see o i don see make you no bring your nonsense síwájú tèmi o fi tíra kọrúkọ èèyàn ẹ̀ dẹ̀ pera yín lójíṣẹ́ ọlọ́ọ̀ pé alẹ́ ẹ̀ ní ẹ̀mí kankan nínú ẹ̀mí wèrèdè gbénu yín ẹ kó sì dànù ẹ jẹ́ kí n ṣiṣẹ́ mi tán mò ń bọ̀ mọ́mí máa pè yín padà mo rí kọ́ yín sìn gbọ́jẹ́ kí n ṣe tán ẹ jẹ́ kí n ṣe tán àwọn èèyàn á lè máa pè wọlé adé gbẹtẹkù mọ bí àṣà àwọn Ondo Ondo á ní gbẹtẹkù mọ <laughs> bí àwọn Ondo ló máa Muyinde olórí burúkú bọ́ síbí ọmọ òfò wá gbọ́ tabala kẹkẹ. Ok, ayé gbogbo ayé ló ń gbọ́ yín báyìí. ok. orí ètò lẹwà ok èmi ò sọ pé mi ò promise Muyideen ní five million lọ Muyideen ló fẹnu ẹ sọ pé nǹkan tó ní dípò fẹ́ gba ṣọ́ọ̀bù ó máa ra ọjà síbi Bódìjà bẹ̀rẹ̀ pé òun ní di ṣọ́ọ̀bù ńlá tó mo dẹ̀ ní òkè èló ló máa cost ó ní bíi five million mi ò ní pé mo promise ẹ o ní òkè kò sí wàhálà èmi try àti lè kí lè mọ the root tí problem ti wá bóyá from pastor from him what he's looking for okay at least wọ́n máa ti gbogbo ẹnu ẹ̀ tán ló ní ìdí five million. nǹkan tó tún bí kinní yìí tí mo rò pọ́n fi ṣe kinní dádì Kenny wọ́n pè mo béèrè lọ́wọ́ wọn lánàá wọ́n ní rọ́ọ̀nì tó fi pè sọ́dọ̀ Yàyà Gàmbàrí I think Yàyà Gàmbàrí ló sọ̀rọ̀ yìí mọ́mí ìbùkún mo rí kọ́ yín màá pè yín tí ẹ jẹ́ kí n ṣe tán màá pè yín padà mọ́ ẹ mọ̀ pé Muyideen sọ nínú ọ̀rọ̀ ẹ̀ nígbà tó lọ sí àwọn human rights tó lọ bá wọn ó sọ níbẹ̀ and I quote ó tún lọ irọ́ mọ́ eh, Mr. Kẹ́hìndé lẹ́sẹ̀ ó ní ní nǹkan tó mú ọ̀rọ̀ five million wá Mr. Kẹ́hìndé ti sọ yí pé ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ wà láàárín òun àti wọn wọn ò gbọ́dọ̀ jẹ́ kẹ́nìbọ̀dì gbọ́ àgbàlá ò gbọ́dọ̀ gbọ́ sí ṣe é rí i pé ó yírọ́ mọ́ bàbá yẹn lẹ́sẹ̀ tán bá ṣe ń bí pé kí ló dé tó fi parọ́ wípé wọ́n mìmí kẹ́ni a lè máa sọ fún wọn wípé Mr. Kẹ́hìndé ló sọ wípé mi ì gbọ́dọ̀ sọ fún ẹ̀dá ńlá anybody ò gbọ́dọ̀ gbọ́ àárín èmi àti ẹ ló gbọ́dọ̀ wà ẹ rírọ́ tó yí mọ́bọ̀dá yẹn níbẹ̀ yẹn àná mo chaàtì wọn lánàá èmi gangan ni mo chaàtì wọn àwọn kọ́nà chaàtì mi o mo chaàtì wọn lánàá mo á sún wọn voice note mo ní nǹkan tí Muyideen sọ níbi báyìí báyìí báyìí báyìí mo ní ṣé lóòótọ́ lẹ sọ fún mo sọ nínú fídíò tí mo ṣe láti mo ló lè tán mo nígbà tán bá play record yẹn again kò sẹ́nìbọ̀dì tó gbọ́ gbà tí Mr. Kẹ́hìndé sọ pé à má jẹ́ kéèyàn gbọ́ mo náà mọ burúkú yìí ó lè sọ wípé wọ́n pe òun padà ni wọ́n sọ bẹ́ẹ̀ fún òun àbí mi sọ níjẹta mo ní ó lè ní pé wọ́n pe òun padà ni wọ́n sọ bẹ́ẹ̀ fún un pé ọ̀rọ̀ tá a jọ sọ o má jẹ́ kẹ́nìbọ̀dì gbọ́ o because kò sẹ́ni tó gbọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn nínú voice note yẹn mo á bi wọ́n mo ní ṣé lóòótọ́ ni ẹ sọ fún Muyideen wípé ọ̀rọ̀ yìí o Àgbàlá ò gbọ́dọ̀ gbọ́ sí kò gbọ́ ẹ gbọ́dọ̀ ó gbọ́dọ̀ wà láàrin ẹ̀yìn àtòun wọn láwọn ò bá sọ bẹ́ẹ̀ mo lẹ́mìí mọ̀ pé rọ́ọ̀lù ń pa mo kàn ní kí n bi wọ́n ni wọ́n ò bá sọ bẹ́ẹ̀ ọmọ òṣì yìí ọmọ Muyideen yìí ó kàn ń fọwọ́ ara ẹ̀ da olóore dùn ni ó kàn ń fọwọ́ ara ẹ̀ lé àwọn tó ṣèkùn tó fẹ́ ṣe é láàánú ó ti fọwọ́ ara ẹ̀ lé wọn dànù àwọn àáfàá yìí fọwọ́ ara wọn wọ́n fi lé wọn dànù continue ẹ̀mí jẹ́ continue bí wa. wọ́n ṣe bá gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ sílẹ̀ nìyẹn o tó ń gbà tó wá sọ pé mo mì mí kì í tèmi ẹni tó sọ pé dákú ẹ̀ sóòtọ́ ṣe lánàá ẹ̀ tọ́lẹ́ nìkan dákú ẹni ẹ̀ ò tí ì dákú náà because ẹgbẹ́ ìnìyẹn ṣe ìdada ìyẹn lásìkò pẹ̀lú owó ìdí ìnìyẹn. ìyẹn ò tí ì dákú dákú kẹ̀ ó sì máa wọ kómà níbo ló dákú sí yẹ ń parọ́ pò dákú lẹ́ẹ̀mẹ́ta ẹni tó bá dákú lẹ́ẹ̀mẹ́ta ó yẹ kó wà lórí sick bed di hospital kó o máa gbomi kó o máa gbẹ̀jẹ̀ kán ló ti dákú ó dákú nínú yàrá ẹ̀ ṣé ìgbà tó yàrá ẹ̀ wọ́n ṣe dáadáa dáadáa dáadáa wọ́n ní mo ti jí sáyé padà orí ẹ̀ burú bí egun tó léwè ló burúkú ó sì máa dákú tó máa wọ kómà nígbà tó bá gbé ẹ̀. E.

shown out already. So why you now playing game? Wọ́n ní wọ́n ní ní kí ẹ. Náà wọ́n ní wọ́n mi ní kí ẹ pé send address. Ṣé ẹ ṣé She she ló sọ pé She send five million sí? Lóòó mi ò bá sọ̀rọ̀ pé mo send you owó sí o. Èmi ò send anything. Èmi mo send kó send account number ó ní pé kí n kọ́kọ́ san seven hundred náà kó o kọ́kọ́ lọ gba ṣọ́ọ̀bù gbogbo mhm. test detail yẹn ṣì wà lọ́wọ́ mi tó bá mhm. dójú ẹ̀ tán mo máa mo máa print gbogbo ẹ̀ out àti gbogbo voice tó sì kó sì kù tó pọ̀ gan mo máa mo máa give everything out so àgbàlá òní ìdí àti sọ anything kágbàlá jòkó wọn àwọn táwa ní diaspora máa tẹ̀kì yẹn a máa tẹ́jú kéèsì I'm a máa up so àwọn nọ́mbà kẹ̀ up when ní kan kọ̀tínú kan máa bá up I want dìde láti diaspora tá a máa gba lọ́ọ̀yà láti bí tó máa wá náà ìjà mo máa tẹ̀lé wọn wá Don't wúlẹ̀ tó máa fẹ́ fa ọ̀rọ̀ yẹn lọ jẹ́ kó máa fà á lọ àwa náà rẹ́ẹ̀dì fún wọn kó máa fa ọ̀rọ̀ yẹn lọ. ṣé ẹ mọ̀ pé ó yẹ kẹ́ ẹ dúpẹ́ fọlọ́run. èmi ló ṣe máa sùn mo sì máa sùn rẹ àti ìyá ẹ gbogbo ọmọ máa sùn. Ah, ó yẹ kẹ́ dúpẹ́ fọlọ́run gan-an wípé ọlọ́run bá kì í sí látara àṣírí tó ti rẹ̀. bẹ́ẹ̀ni. <laughs> ṣé ọlọ́run ti yí dúró ti yàn nísìnyí gbogbo ayé. ẹgbẹ́ eh, eh, eh, àtẹ̀yàn bá ti máa ṣàkóso ọlọ́run àti ìwọ̀n náà kò sábà rẹ̀ lé e to go straight to the point. Àbí o. need to be lying other people man. Yes. Go straight to the point. Gbogbo eré ìtàn sọ̀rọ̀ yẹn wọ́n kéré. Irú eh, eh, human rights lọ yẹn fake human rights nìyẹn náà they don't have any power. We will go to international law international court la máa lọ court àbọ̀ wọn máa dá sọ̀rọ̀ níbi tó ń bọ̀rọ̀ yìí lọ. So àwa ò ní ìdí àti máa sọ̀rọ̀ lórí ilé láì àmàṣe to underground. Tó ń tẹ́tẹ̀ gbogbo ayé ti mọ̀ báyìí sí wípé ẹ ní níkẹ. níkẹ àní kí mo níkẹ ló ti sẹ́ndí two accounts mi mi níkẹ nílá mi. a máa ń sọ̀rọ̀ náà ìgbà tí mo dé a máa ń sọ̀rọ̀ ibi máa print gbogbo ẹ̀ out. ó ní pé sim card ọ̀hún ti sọnù àbí sim card kẹ́kẹ́ ò sọnù fóònù nọ́mbà méjì la máa fi lọ́ fi ń pè ní ti bọ́dà pẹ̀lú ó wà lórí tẹ́ẹ̀sì tó máa ń tẹ́ẹ̀sì ó wà lórí text message so ó máa wá jáde àádọ́gbọ̀n mẹ́ẹ̀já torí kéésì nígbà tí àwọn àáfàá arígini arígini arígini wọ̀yà tí wọ́n sọ wípé Muyideen wà lọ́dọ̀ Àgbàlá láti ọjọ́ yìí láti bí ọdún kan amsilat ẹ̀ka sọ́mà pé Àgbàlá ò ṣí àkáǹtì fún Muyideen ẹ jọ̀ọ́ nígbà tó dọ́dọ̀ Àgbàlá. I think Muyideen jẹ́ ọmọ thirty 39 years ní gbogbo thirty nine years ayé Muyideen kí ló dé tí Muyideen ò ní bank account fúnra ara ẹ̀ fúnra ara ẹ̀ ọmọ eighteen years gan ti ní bank account from 18, yeah I think 18. kí ló dé tí ọmọ nineteen years fúnra ara ọmọ thirty nine years tí kò lè share account ó ṣe wá jẹ́ wípé àgbàlá Gabriel lẹ́yìn retí kó ṣẹ̀ṣẹ̀ ṣí fún un ajígini arìgini arìgini wọ̀yà aṣọ́bóró ńlá pò kí ló dé tí Muyideen tí ò lè ṣe àkáǹtì fúnra rẹ̀ ìgbà tí ò lè mówó lápò ẹ̀ lọ́ fi ṣe àkáǹtì ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi ṣé bí Muyideen ṣe wà yẹn bó ṣe rẹ tó dàbí ẹran ọ̀dí ògún bó ṣe rí tó ṣe rẹ yẹn bí ìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ tako sí orí kìíní tán tó ṣe wọn máa tó ṣe ń rẹ yẹn ṣó lè wọ báǹkì lọ bẹ́ẹ̀ yẹn kọ́ dà lóhùn ṣé wọn ò ní le ẹ jẹ́ ká wà sí sí ẹ̀ síra wa nísìn bí Muyideen ṣe rí yẹn bó ṣe rí bá a ṣe rí yẹn òun ni mí báyìí ṣé Muyideen lè wọ báǹkì lọ kọjá kó wọlé ẹni tí ò ní NIN ṣó lè débẹ̀ wọn ò ní dá lóhùn ìzídà kí security work out wọn ò tiẹ̀ ní jẹ́ kó wọlé because nǹkan tó máa wà nínú brain wọn ni wípé wèrè ni wọn ò tí ì ní fẹ́ kó máa sọ̀rọ̀ dáadáa gan wọ́n á ṣe rò pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan wèrè orí wọn máa ń san ó máa ń ṣe wọn ní jẹ́ wọlé because look ẹ̀ look ẹ̀ dàbí ti wèrè wọ́n gbẹ́ wọlé yín tán ìwọ wá mú eyín burúkú eyín ẹnu eyín góòrò eyín sámúgà yín fẹ́ fi gẹ́ olóore ẹ̀jẹ̀ ìdí eyín ẹ̀ à ń wò ẹ̀. ṣé wọ́n tó ò ní NIN ló fẹ́ open account a fìyẹn sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan pé ọmọ gan ẹ wọ́n ní ó má kú kí ló máa pa bí òṣàgọ o ò rákàǹtì ṣe fúnra ara ẹ̀ nígbà tó tún dọ́dún àgbàlá torí àáfàá ẹ sọ wípé oore kí ni wọ́n ṣe gan ibo lórí ọ̀hún náà wà ṣùgbọ́n oore tẹ́yìn ò rí yẹn òun lẹ jókòó tì lọ́jọ́ èní òun lẹ̀ ń wá kó bá yín tà kò ní bẹ́ńṣán fún yín oore yẹn lẹ́yìn wá kí àgbàlá tà kó kówó ẹ̀ lẹ́yìn lọ́wọ́ ẹ ti fail torí nǹkan tẹ́ ẹ̀ lè gbà lẹ fi ń lo àgbàlá ẹ sọ nínú ọ̀rọ̀ yín ẹni àbí kán fi bẹ̀ yẹn ṣe mọ́sálásí ṣé ẹ lè gbarú ẹ̀ ni ẹ dẹ̀ máa fi abẹ́rẹ́ tẹ́ ẹ lè gbà ẹ máa fi ju ọmọ làkejì yín kódà ihun tẹ́ ẹ lè gbà ẹ máa fi gún ọmọ làkejì yín kẹsẹ́ Muyideen bọ̀dọ̀ ọ̀dẹ̀ dagini dagini bọ̀dọ̀ ọ̀dẹ̀ nígbà tágbàlá ṣí ṣọ́ọ̀bù fún ẹ owó tó fi ṣí ṣọ́ọ̀bù fún ẹ is over million one point something thousand ní nǹkan tó ṣí síbẹ̀ fún ẹ olórí burúkú rí ẹ oṣó ìró lè jẹ́ ká sinmi ní wọ́gùn òní ó ní sinmi ó níjọ́ tó bá rìsẹ̀tì bírèèni ó lè gbà ah, bó ti sinmi ni ó sinmi tì ó lè sinmi lórí ọ̀rọ̀ wa O bọ̀ wo bó ṣe ń fẹ́ yín bíbá ìbí eyín olórí burúkú wo bó ṣe ń fẹ́ yín. wọ́n ṣí ṣọ́ọ̀bù fún ẹ o one point something million o le lè mú ṣọ́ọ̀bù yẹn kó o mú twenty thousand nínú e fúnra ẹ si bank kó o lọ account o sì ń retí àgbàlá o sì ń retí kí àgbàlá kówó owó ẹ̀ kó wá fi ṣe fún ẹ o ń gba ten thousand every sunday o ò ṣe mú ten thousand ọjọ́ sunday kan kó o mú bank tó o bá mọ bọ́n ṣe ń ṣe ó ṣe pé àwọn èèyàn níbẹ̀ pé mo mà fẹ́ lọ ṣe NIN mo mà fẹ́ ní account ṣé wọ́n gangan ṣé o make move move tó máa ń mú lọ sí ibi tó ti máa ń ṣe two point one rabalẹjọ ẹ bá mi sọ kíní yẹn kíní náà wọn tẹ́tẹ́ bàbá àjẹ̀bù tó máa ń ta yẹn ẹ bá mi mú eh, two direct one one one ẹ bá mi ya ẹ mú yẹn àbí báwo lẹ ṣe mọ olórí burúkú rèé o gbogbo ọpọlọ wèrè tó níyẹn ò ní ọpọlọ wípé ah, ẹjọ àkáǹtì ń wèmí náà ṣe mí ní rí báwo ni màá ṣe gbé gbà ọ̀nà wo ni màá fi ní báwo ni màá ṣe ní ṣe NIN mi kò sí o ṣùgbọ́n pọlọ three dot three direct two one ó wà lórí ẹ gbogbo ògbà ló ń ṣèyẹn àbí gbogbo ògbà lọpọlọ yẹn ń wà nínú ọpọlọ ẹ o ò dẹ̀ ní àkáǹtì ṣùgbọ́n àgbàlá ló ń retí kó tún wáá ṣí àkáǹtì one point something million tó fi ṣí ṣọ́ọ̀bù fún ẹ ibo ló kó o sí níbo ló kó o sí gbogbo question tó yẹ kí àwọn àwọn àáfàá yìí gbogbo question tó yẹ kán bí ẹ nìyẹn Muyideen a rí nǹkan tó bàbá yìí ṣe fún ẹ a rí gbìngbìn kí ọjà tó wà ń bẹ Muyideen báwo ló ṣe ṣe Muyideen ibo ló kó o sí kí ló dé tó o ṣe mú owó ara títí ẹ tó o ṣe lọ fi tó o ṣe lọ fi ní àkáǹtì àwọn nǹkan tó yẹ kán bí ẹ òun ni. mò ń bọ̀ ń load. Muyideen orí ẹ tó burú yẹn bí eégún tó ń léwèrè yẹn ìwọ ló ní jẹ́ kó go sinmi ni lọ síbẹ̀ ṣọ́ọ̀bù tán ṣí fún ẹ ẹ ṣe kéré mi o tó o dẹ̀ mọ̀ tínú ẹ̀ ń dùn mo rí fídíò ẹ̀ lánàá again ó wá ó look good nínú fídíò yẹn ọlọ́wọ́n ọba ń gbọ́ ó look good gan ẹ̀rẹ̀kẹ́ yọ síta dáadáa nínú ẹ̀ ọlọ́run ó look good nínú fídíò yẹn kí ló wá mú ẹ ìyàwó ẹ ní àìnítẹ́lọ́rùn àìnítẹ́lọ́rùn ló pa ẹ́ kú gbogbo owó ọjà tó ní ìwà àti ìyá ẹjọ jẹ ẹran ni torí ìyá ẹ ló ń lo ṣọ́ọ̀bù ìyá ò dẹ̀ bọ́ síta láti wá sọ ṣé o rí wọn o. ẹ wo bí Muyideen ṣe rí bíbá yìí ẹ wo bó ṣe like ṣe rí ṣe rí nǹkan tí mò ń sọ ó tóbi ó look good ọlọ́run ó put on way like ó look good dáadáa nínú mo wò lánàá títí báyìí pé ó look good ó look good to be sincere yìí báyìí wọ́n ti ṣe yín o eyín ti bàjẹ́ o ní ìbáyìí o wọ́n tún ṣe mí wọ́n ti ṣe yín fún o tẹ́yìn yẹn ti bàjẹ́ wọ́n tún ṣe mí fún again lẹ́yìn eléyìí ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin olùrànlọ́wọ́ wa akínyìn o ẹ ṣé o ẹ kú tọ́jú wa o àánú ọlọ́run ní fi yín sílẹ̀ kankan. ó tó bá owó ti bẹ̀rẹ̀ ọjà náà ṣe rí nǹkan tí mò ń sọ ṣá ṣe rí pé Muyideen ó tóbi níbẹ̀ àbójú tèmi ni like ó change níbẹ̀ yẹn ó look good yes níbẹ̀ yẹn o ihun tó o kàn kó sínú ṣọ́ọ̀bù fún ẹ yìí ìhun tó kó sínú ṣọ́ọ̀bù fún ẹ yìí ẹlòmíì sì ń gbàdúrà ẹ̀kọ́ rẹ̀ wo wo tó jẹun. mo ìdí tó á lé owó méjì fèèyàn kan. ìlú <laughs> ah, ah, làwọn tájà yìí. ẹ yẹn ni kọ́ọ̀pù yẹn pèsè one five là ń ta o. ṣé earpiece iphone kọ́ lélẹ̀. kò ń ṣe normal normal mouth náà ni. òun tiẹ̀. o ò ní o ò ní àpèrè iphone. ẹ wá ra mú ìdí ẹ polówó polówó báwọn polówó polówó báwọn yàn polówó yá dàn polówó báwọn yàn. ẹ wá ra oríṣiríṣi lọ bó ṣe máa parí máa ṣe lọ bó ṣe máa ń polú tẹ́lẹ̀ bó tẹ́lẹ̀. ókè ká wá polówó yẹn àti bá ṣe máa ń polówó ẹ̀ the other time náà. ẹ ẹ lóṣì. come and buy your car charger earpiece car charger car charger earpiece car charger charger charger charger earpiece. èlò àwọn power bank power bank yẹn yẹn twenty thousand amps. twenty thousand amps. eighty thousand la ń ta. eighteen thousand. bẹ́ẹ̀ <laughs> ṣé ìwọ ló ń dẹ́rẹ́tọ̀ yìí. sọ́jà kékeré jẹnẹrétọ̀ tán rà fún yẹn nìyẹn o. wọ́n ra pọ́ọ̀tù lọ́wọ́ jáde lẹ́yìn náà lẹ́yìn tó jáde. bẹ́ẹ̀ ni sà. wọ́n bá wọ̀nyàn jáde. bẹ́ẹ̀ ni sẹ́yìn jáde ní àbẹ́ta. àbẹ́ta ni. àbẹ́ta ni bọ̀ abẹ́ àkàjájẹ nígbà tí o sì kiri jáde ní ṣé o lè wá ní ẹ̀ lélẹ̀. ok dbl. o lè lórí play fún ẹ. ẹ jẹ́ ká pàtà. àgbàlá rò bóyá èèyàn ni ẹ́ níbo lo kówó eléyìí sí wọ́n ní kán bẹ́ẹ̀ ṣe àkáǹtì ṣàgbàlá ò lè ṣàkáǹtì fún ẹ níbo lo kó o sí. Si? ọwọ́ ẹ̀ tó ò lè fi ṣe àkáǹtì fúnra ra ẹ̀ nígbà tó lo thirty nine years sí ẹ yánmayànmá nínú ayé nígbà tó ti wá dé ọ̀dọ̀ olóore ẹ tó ti ráàánú gbà ó ti dá ẹ lókòwò ó ti yanjú ẹ kí ló dé tó lè mú owó ọjà ẹ kó wa èló náà ṣe àkáǹtì ṣé ó lè wọ twenty thousand ni kó wa mú ó tiẹ̀ jẹ́ ten thousand àbí twenty kó wa mú kó wa lọ fi ṣe àkáǹtì kó dání ti tọ̀dọ̀ ẹ fúnra ra ẹ̀ kàkà kó ṣe yẹn bàbá ìjẹ̀bú ló ń fowó ta bàbá ìjẹ̀bú ló ń fowó ta ó gbàgbé rí kó má lọ ta kò sọ́jọ́ kan tó gbàgbé tó lọ ta ṣé wọ́n tó tiẹ̀ lè mú owó kó pa owó báyìí pé jẹ́ kí n lọ fi ṣí. I like all the vid all these videos every day nobody can do ni sir ṣé wọ́n tí ò lè mú owó kó o fi ṣe àkáǹtì fúnra ẹ̀ ìwọ yẹn ló wá fẹ́ mówó kó o fi ṣèyàwó fún ìyàwó ẹ̀ owó tó ń pariwo pé inú owó owó tàgbáyé dá fún mi iná àkáǹtì àgbàlá ló wà o pèrè ara ẹ̀ ṣó o lówó nínú ìgbéyàwó ẹ̀ ni ṣó o ní owó ń bẹ̀ ni ó ò ní kọ́bọ̀ níbẹ̀ àgbàlá ò jẹ́ ní anything àgbàlá ò jẹ́ ní one naira one naira ó sì dá gbèsè sílẹ̀ fún máa yẹn ni ó sì dá gbèsè sílẹ̀ fún un kò jẹ́ ẹ jẹ́ bá mi tẹ love and like ẹ má yẹ kàn tún bá mi fúlàgì fídíò mi lọlẹ̀ mi ṣe ń jẹta náà nìyẹn àgbàlá ò jẹ́ ní one cent kò jẹ́ lówó ìwọ gan ló jẹ́ lówó toró ò ní one náírà one náírà nínú owó wedding ẹ̀ ó ra aṣọ ìgbéyàwó fún ìyàwó ẹ̀ tí n bá parọ́ ọmọ ẹ̀ bọ́ síta ní kọ́ bẹ́ẹ̀ ṣe fídíò èmi náà bẹ́ẹ̀ kó jáde ní kọ́ bẹ́ẹ̀ ṣe fídíò tó o bá ní one náírà o nínú gbogbo nǹkan yẹn tó o fi ṣe wedding yẹn redemption fún ẹ àwọn àfọ ẹ wá ṣetán wọn ní kágbàlà lọ tálé àfọ àrígini àrígini ẹ̀yin náà ẹ dẹ lọ́mọ títí yín o ẹ lọ́mọ yín o ẹ wá ní ṣé àgbàlá fẹ́ kí ẹ fọwọ́ òfin sí ni ṣó nígbà tẹ bá ń pe ẹjọ́ tẹ bá ń fi ọwọ́ òfin wọn tẹ bá ń tọwọ́ òfin bọ̀ kágbàlá tó mọ the right thing kó tó ṣe wípé ẹ̀ ń divorce ẹ̀ ọ̀rọ̀ divorce ọ̀rọ̀ ọgbá ṣé Muyideen sọ fún yín pé òun ti kọ̀ ìyàwó ni ṣé òun àtìyàwó ẹ̀ sọ fún yín wípé àwọn ò fẹ́ra àwọn ọmọ ni ìyàwó ẹ̀ ṣì ń gbénu ilé ẹ̀ and there is nothing you can do you can't do nada èmi sọ kinní kan mo ní pé tán bá bí bàbá ńlá kú bàbá bàbá bàbá yín dá ẹ lọ síbẹ̀ kẹ́ lọ tìyàwó ẹ̀ jáde ẹ lọ síbẹ̀ ẹ lọ sílé ẹ̀ nìbàdàn ẹ lọ bá ìyàwó ẹ̀ pé óyá èyí ìjáde afẹ́ talé e Muyideen ẹ̀yin náà mọ̀ pé ẹ̀ ní lè ṣe torí ẹ̀ lè ṣe ní ẹ kágbàlá ẹ òun ló mọ ọwọ́ tiẹ̀ òkè kó tà á kó sì kówó ẹ̀ fún Muyideen kò sí oore kankan tẹ̀yin lè ṣe àbí ẹ̀yin ò lóore kankan tẹ̀yin fẹ́ ṣe Muyideen oore tágbàlá ṣe tẹ́yìn sọ pé yín ò rí yẹn òun náà lẹ sì jókòó tì <laughs> ó wà ga ó bọ́ lọ́wọ́ ọmọ tó ń jẹ irú ó bọ́ lọ́wọ́ yín ẹ ní oore kankan wọ́n tiẹ̀ ti sọ fún ẹ náà mú ìdí olórí burúkú wọ́ gángan ò gbọ́ ó ní direction ó ní direction wọ́n kàn ń darí ẹ báyìí wà àtìyá ẹ wọ́n kàn ń darí yín ni wọ́n sì máa darí yín sínú omi terminal bridge tẹ́ máa bómi lọ lórúkú nìyẹn wọ́n kàn yí yín báyìí wọ́n kàn yí yín wọ́n ń yí yín dànù ni. ó mọ̀ wípé ìwọ àtìyàwó ẹ̀ ti fira yín sílẹ̀ ó mọ̀ o nígbà tó ń ṣe èmi yóò máa fẹ́ nígbà òjò nígbà ẹ̀rùn nígbà rírí jẹ ìgbà tí ò rí jẹ ó ṣe wá jẹ́ páwọn àfa ẹ̀ náà wá ń kó ẹ ní nǹkan tó máa ṣe tó di wípé ẹnu àfa la ti ń gbọ́ pé ah tó dìgbà tí ọwọ́ òfin bá wọ̀ ọ́ kẹ́ ẹ tó mọ̀ yìí pé àti divorce tá ìjọba bá wa dá náà bá wa dá sí má ṣe divorce má ṣe ṣe. ṣé ẹ ti bi ìyàwó ẹ ẹ dọ́dọ̀ ìyàwó ẹ o mi ò rò bóyá ẹ ti ẹ ti ẹ pè ìyàwó ẹ náà ẹ mú ìyàwó ẹ páàkì ẹsẹgbẹẹ kan àbí ẹ̀yin fẹ́ fẹ́ ọmọ mùsùlùmí fún tẹ́ ẹ bá rò bóyá ẹ lè fi ọmọ fún tó bá bá yín gbojú ọmọ yẹn bolẹ̀ ńkọ́ tó bà ojú ọmọ yẹn jẹ́ fún yín kí lẹ fẹ́ sọ. So ó níyàwó ó níyàwó ilé tẹ ẹlẹ́ẹ̀rí kókó nǹkan tágbàlá ṣe ilé yẹn lẹ jókòó tí àbí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló pè mí àwọn máa gbowó àwọn padà ni àwọn máa gba ohun gbọ́ àwọn padà ni àwọn lówó ń bẹ̀ tó ilé yẹn bá máa bọ́ títí tà àwọn máa gbowó àwọn padà ni torí àwọn ní ohun èmi náà ní bẹ̀ <laughs> lórí burúkú ó yẹ kí n gbowó mi lọ́wọ́ ẹ̀yìn lóṣìlẹ̀ ọmọ yìí ò fò wo máa máa gbé ẹ máa fẹ́ bu ẹ pa torí ó jẹ́ kí ó jẹ́ like ẹgbẹ́nu sọ̀hún ló fi ṣe ṣé mo ràn yín ṣe ó dẹ̀ ràn wá ń ṣe o ó kọ́ ọ́ bọ̀ wà lápò ràn wá ń ṣe o ẹ́ rídìrídìn bó ṣe ń rẹṣẹ bó ṣe ń rẹṣẹ bí ẹran ọdí ogun àánú ẹ ló ṣe wá o èkúlé àbíamọ ló ṣe wá ọmọ òṣì mo fún àgbàlá ní two weeks tí ò bá talé ẹ fọ́ nìgbọ̀n o nǹkan tẹ́ ẹ̀ lè gbà ẹ̀ ń fún ní two weeks pé kó lọ ta ilé <laughs> ẹ dàgbé mi ìgbòrú ẹ kó lọ ta ilé tí ò bá talé kí lẹ fẹ́ ṣe gangan náà ẹ kí lẹ fẹ́ ṣe tí kò bá ta ilé tí kò ẹdúró náà mò ń bọ̀ sáà ǹbọ̀ n fẹ́ play nǹkan fún ẹni o àgbàlá ò dẹ̀ ní ẹ̀tọ́ láti ta ilé ẹ mọ́ because ìwé ilé ẹ wà lọ́wọ́ ẹ báwo ló ṣe fẹ́ ta lé nǹkan tó bá wùn ẹ kó fi lé yẹn rọ kó kọ́yàn kí ẹ gbé gbogbo lọ́ọ̀yà ayé yìí dìde àgbàlá ò ní ẹ̀tọ́ láti dá sọ̀rọ̀ ilé yẹn mọ́ ìhun tó bá wùn ẹ ìtìjú ló ń pa yín tẹ́ ẹ̀ lè débẹ̀ towards ẹ mọ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè débẹ̀ tí ò ní ṣe pé ẹ máa rí màá yẹn kò sí bẹ́ẹ̀ ṣe máa débẹ̀ ilé òde wà ń chọ́ọ̀chì ẹ̀ ó jìnnà síra wọn ṣùgbọ́n ẹ mọ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tí màá yẹn ò ní gbọ́ sí i tó yẹ kẹ́ ẹ kọ́kọ́ ṣe sẹ́ òun ni gbogbo yín fi sẹ́yìn èmi tí mo jẹ́ kóńkó ló ń wájú yín yìí ọ̀ọ́tọ̀ ọ̀rọ̀ máa bá yín sọ. So èyí tó yẹ kẹ́ ẹ kọ́kọ́ ṣe ká ní pé ẹ̀yin àáfàá yẹn tẹ́ ẹ fẹ́ mú mú ìdí yìí ká náà ṣe writing náà ni irú nǹkan tí mo bá bọ̀ dáadé sọ tẹ́ ẹ ṣe writing at the right time irú ilé tẹ́ ẹ fẹ́ tà yìí bóyá kò bá easy bóyá kò bá rọ̀ yín lọ́rùn bóyá gbàlagun ò bá pẹ̀lú yín kò bá kún yín lọ́wọ́ láti ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe ṣùgbọ́n ẹ gbé gbọ̀nà tó yẹ kẹ́ ẹ gbé gbà ẹ tọ́ bó ṣe yẹ kẹ́ ẹ tọ́ ẹ rò bóyá ẹ lè fi imú ìdí ìkanta ẹ ni so ọ ní ẹni tó ní ẹrù ló ní ẹrú ẹni tó dẹ̀ ju ni lọ lè ju ni sọnù. wẹ́ẹ̀ fún mú ìdè ṣé ẹ rí ilé yẹn àwọn ọmọ aláìníyà aláìnú ilé wo ni kọ́ńtà kan kó wẹ́ẹ̀ fún mú ìdè ni irọ́ lẹ pa wọn ò lè ta ilé kọ̀ọ̀kan kó wẹ́ẹ̀ fún mú ìdè ni ṣé ẹ rí ilé yẹn àwọn ọmọ aláìníyà aláìnóbì ẹ ló máa lo ilé yẹn láti. torí lé owó gbogbo àgbáyé ni. àwọn tó máa lo ilé yẹn nìyẹn síbẹ̀ ní kò sí oore kankan tí Àgbàlá Gabriel ṣe Muyideen ẹ mo headline fídíò tẹ tẹ tẹ drop yẹn wá àfa yẹn èmi ò ní gbé fọ́tò àfa kankan síbẹ̀ torí pé èmi ò lè yàn ìbáṣe ẹjọ́ ẹjọ́ rọ ẹ lọ́rùn. ṣé o ní oore wo ni Àgbàlá ṣe fún Muyideen ṣé bí kò ṣe oore kankan fún kí ni lísì tó tún wá ń sọ pé àwọn àbá tó kù ohun tó yẹ kí wọ́n dá sí kí wọ́n ní kí wọ́n mú ilé yẹn kí wọ́n tà wọ́n kó owó ẹ̀ fún Muyideen àwa náà tiẹ̀ ti ń sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí bóyá tán talé kí wọ́n kó owó ẹ̀ fún Muyideen kí àgbàlá kó owó wá fún Muyideen kẹ́ ẹ tún sọ pé ńṣe ni àgbàlá bóyá owó Muyideen tó kù ló wá kó lẹ̀ fún yẹn àgbàlá hmm. tó bá lọ tẹ́ ẹ bá lọ dá anybody lóhùn tó fẹ́ talé ilé wà ń bẹ o ṣebí ẹ ìkẹdùnlọkùnrin dídé yàn fà yìí ṣe báyìí ẹ fẹ́ ti mú ìdí ń pa ni. Ọlọ́run bá ń gbọ́. ẹ má ti ọ̀bọ yìí pa tẹ wá sọ pé ẹ wọ́n gbalé lọ́wọ́ ẹ̀ ìyá ẹ̀ náà sọ pé ńgbà wọn ti lé lé ṣé yá ni onígbà wọn lé mú ìdí ta ló lé mú ìdí ta ló lé ṣọ́ọ̀bù ta ló gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ọmọ ìdí. ìyá nígbà tán ti lé lé ṣé kò ṣé kò ní lé ni ṣé kò ní family house ni family house tọmọ yín ò lè dé family house tọmọ yín sán mọ́nàmọ́ná nínú ayé London Bridge ní Bódìjà tó sọ pé ibi tó orú bá ti ká òun mọ́ lòun máa ń kan pákó mọ́ òun máa ń kan tí àpapọ̀ mọ́ òun á to àga síbẹ̀ láti sùn èyí wá sọ pé ńgbà tán sì ti lé ńlé ìyàwó ti lé ńlé ṣé kò family house ni ẹ ṣe bí ah! àwọn kan wà tán lè tí ò yẹ kéèyàn ṣòre fún tí ò wọ́ọ̀tì oore lọ́wọ́ yàn àgbàlá ẹ jọ̀ọ́ ẹ máa fẹ̀mí darí àwọn tẹ́ bá fẹ́ ṣoore fún ẹ máa fẹ̀mí darí ẹ jọ̀ọ́ nígbà míì dẹ̀wà tó jẹ́ wípé oore mi báyìí ẹ worú àwọn tí wẹ́ pé wọ́n ní ìdẹ́wó tó fẹ́ ṣe operation tó fẹ́ ṣe nǹkan kan yẹn tó máa jẹ́ urgent kínní tán dẹ̀ máa ṣe é ṣé ẹ fẹ́ kí máa yí kó ṣe nǹkan tó ń ṣe mọ́ ni ẹ mọ̀ wípé tẹ́ ẹ bá lẹ́ ẹ fẹ́ wà wálẹ̀ ẹ ti pa ọ̀pọ̀lọpọ̀ sáyé ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé irin ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ẹ ti pa wọ́n dànù sáyé. ṣé bí Muyideen ló ń wá bó ṣe fẹ́ ba ti Àgbàlá jẹ́ tó gbanú ọjà Bódìjà lọ àbọ́jà aboló lọ tó lọ ń gbé tírèsì orí bóyá ẹ̀dẹ̀jọ́ mímíìkì ẹ̀ papọ̀ ni ṣé bí Muyideen ni mímíìkì ló lọ sí inú ọjà fúnra rẹ̀ ló lọ mímíìkì pa ẹ̀ẹ́ páànù alábàárò sórí ààrẹ páànù alábàárò lọ́mí. wọ́n náà mímíkì páànù alábàárò olórí burúkú ọmọ ìyá mímíkì wọ́n náà tún mímíkì <laughs> dádì yìí ló mímíkì páànù sórí <laughs> ṣé èèyàn tún máa ń mímíkì páànù ni olórí burúkú bọ̀dà mímíkì wọ́n mímíkì òun ni o ó tún ń rojọ́ níbi tó o ti ń sọ̀rọ̀ ní ilé ẹjọ́ tó lọ. ó dẹ̀ tún tún sọ níbẹ̀ pé bàbá pa kínní sọ pé tán tún wá lọ tún fún mi míìkì mi ó dẹ̀ tún rojọ́ mọ́ra ẹ̀ lẹ́sẹ̀ ó ti kọ́ bèbí ẹ̀wọ̀n kú palẹ̀ mọ́ ẹ̀wọ̀n o kú palẹ̀ mọ́ ẹ̀wọ̀n. míìkì ni ó ní ọjà Bódìjà Muyideen sórí ibi tó ń lo tálẹ̀tọ̀ ló ń fún ẹ sí yìí ó dàbí wéèsì ni o mo yẹ kó wá máa bá èmi kájọ máa ṣe kọ́mẹ́dì kájọ máa ya skiti papọ̀ eléyìí ó wúlò fún ẹ torí gbogbo eléyìí tí wọ́n ń gbé ẹ ṣe káàkiri èmi ò rò pé ó lè jáwọ́ fún ẹ wọ́n kàn gba ayé ẹ jẹ́ kanlẹ̀ ni wọ́n fẹ́ gbà ah ẹni sùúrù báwo lè ṣe sórí ayé dàgbà yìí torí ọlọ́run ẹ ẹ̀yin fúnra yín ni ẹ ò sọ òótọ́ ẹ ò sí aṣọ ní ojú rọ́ fún àwọn alábòsí ẹ̀yin wá ń ṣe alábòsí bí alábòsí àpá là ń rí ẹ̀yin sí ẹ̀yin gan fúnra yín lẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí lójútu Muyideen mímíkì ló ń fúnra rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin gan ò sọ ìtí ń jẹ́ òdodo ọ̀rọ̀ fún ẹ wo àfáà kejì ti bí onímọ̀ ìdí ti kí irun mẹ́ta ní mọ́ṣáláṣí àwọn. Hmm. ìyẹn túmọ̀ sí wípé ńgbà tí ẹ bá ti dúró lẹ́yìn Muyideen ìyẹn túmọ̀ sí pé bóyá ká ní seventy percent àbí ninety percent ní mọ́ṣáláṣí yẹn náà àjẹpọ̀ onírọ́ ni wọ́n torí bóyá ń rí irọ́ tí Muyideen ọmọ kéwu hmm, yín Muyideen eh, mẹ́mbà mọ́ṣáláṣí yín irú rọ́bà tàbáńtà tí ó pa tẹ̀yìn náà sì fi ti ara yín rí irọ́ yẹn tẹ̀yìn fi ti ara yín gbọ́rọ́ yẹn ah. mọ̀ púrọ́ ló pa tẹ̀sí wò pé bẹ́ẹ̀ sì náà ni kí ẹ dà pọ̀ mọ́ ọmọ tán ẹ sì wí taṣarán fáṣarán kẹ ẹ wí taṣarán fún aṣarán. ẹ wò ó ẹ padà bọ̀ lálẹ́ padà wà fún ẹ̀jẹ̀ lálẹ́ dáadáa Muyideen pàdé mi lórí ètò lálẹ́ <laughs> orí ẹ ti burú ó di ó <laughs> ṣó orí kan ra owó mi máa máa fi mú ẹni ọlọ́run bá ń gọ́ <laughs> máa máa fi mú ẹni rí ẹ tó ti burú dànù bí eégún tó léwèrè yẹn wo lò ṣe jàtijàti káwọn àfa ẹ lẹ́yìn tán bá ti bí yín dà ẹ lọ síbẹ̀ kẹ́ lọ léyàwó ẹ ìyàwó ẹ ń dúró dè yín ó dúró síbẹ̀ digbí ó ń retí yín ó ń retí kẹ́ wá talé yẹn mọ́ òun lára ó ń retí yín o ó dẹ̀ ṣe ń lọ ṣọ́ọ̀bù lójoojúmọ́ ó dẹ̀ ṣe ń retí ọkọ ẹ̀ pé òun nígbàgbọ́ òun ṣì ń bọ̀ ẹ̀yin dẹ̀ ti fẹ́ fẹ́ lòmíì fún ẹ ti ń bá a wá jára ẹ ti ń bá a wá náà nursepat àbí kílẹ̀ pè kílẹ̀ kọ síbẹ̀ ẹ ti ń bá a wá àwọn ọmọ orí muslim dey play ẹ máa ríran o ẹ wò mi fi yín lẹ̀ o ó dalẹ̀ mo padà bọ̀ lórí píkṣọ̀ rẹ̀ gbé tí mo gbé síbẹ̀ yẹn alẹ́ ṣá tó bá ti dalẹ̀ màá wá sọ̀rọ̀ lórí ẹ̀ màá ṣe analysis mi lórí ẹ̀ tí mo fẹ́ sọ ẹ ṣé gan thank you so so so much mo ti lo two hours mi tẹ fẹ́ mo ti gbà yín lákòókò ti gbà yín lákòókò so ẹ má bínú ṣẹgbọ́ I love you all I need to go now I have to go I must go I'm going go go go gbogbo ẹ go <laughs> ó dàbọ̀ bye bye mm, I love you all bye.